ti bo si nu ibu jesu mo ti bo si nu jesu mo ti bo si nu jesu mo ti bo si nu jesu o ti nyami. fífẹ́ ọ̀run tù mí lára. Ó sì wá fífẹ́ ọ̀run tù mí lára. Mo ti bọ́ sínú oore ọ̀fẹ́ ti Jésù. Mo ti bọ́ sínú oore ọ̀fẹ́ ti Jésù ti bọ́ sínú rẹ̀ ọ̀fẹ́ ti Jésù. sínú afeti Jesu, ti Jésù. Ó ti fòrè ọ̀fẹ́ yàn mí, ó sì wẹ̀ gbogbo ẹ̀ṣẹ̀ mi dọ̀gbọ́ kúrò. Oore ọ̀fẹ́ sí dípò ìkórè kọjá. Oore ọ̀fẹ́